الله الرحمن الرحيم فيقولون ثلاثة ربعهم كريم ويقولون خمسة ذات سوء كريم والآل وصحبه أجمعين السلام عليكم ورحمة الله لن تأتيكم ولا وقع أبا ولا صفكم أبا رب العالمين أبا أبو أمان لا يكفر ọba tó ṣe pé kò ṣe tí ẹ̀ kò ní ó má ṣe dáadáa sí ọ bó ṣe tí ẹ̀ kò ní ó má ṣe dáadáa sí ọ ọba yìí ọ̀kan ṣoṣo ní olóògùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀sì bí máa ìrìnà ìlú ọ̀pọ̀lẹ̀ àwọn ìrìnà ọ̀pọ̀lẹ̀ àgbẹ̀lá ilé tí a ti lè jọ lọ́gbà nínú ọmọ láti ọlọ́bá alẹ́rẹ̀ àwọn sọ́átẹ̀rẹ̀ àti gbogbo àwọn àṣẹyẹ̀ pọ́sí tó gbogbo ẹjẹ́ ẹ̀sán òní ní à ń gbá ẹlẹ́ẹ̀ẹ́rí lọ òní ni ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 ní èrè a tún máa tẹ̀síwájú nínú sọ́rọ̀tì kánáàfù sóra yìí èyí tó fi ọkẹ̀ àwọn òẹ́ṣì balẹ̀ wípé anábíwá Muhammad kò lè jẹ́ òjíṣẹ́ látara ọ̀rọ̀ sórí èyí tí wọ́n gbọ́ látara ọ̀dọ̀ àwọn Yahudi orígbẹ́gbẹ́ àwọn gbọ́ ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin àwọn ìṣẹ́ wọ́n gba ìlú Madina lọ ìgbà náà ànábì ìgbà nílùú Mọ́kà wọ́n lọ bá àwọn àgbààgbà Yahudi wípé ẹ̀ẹ́tì ẹ̀ máa ń sọ nípa ojú bóyá èyí tó dé bóyá ohun ti ẹ̀ ní nǹkan àbíjẹ ń dádà pé rẹ̀ àwọn yẹ̀wúdí náà rẹ̀ wọ́n ní kò lè jóhun àti pé tí ọba ti ẹ̀ jóhun nínú àwọn bàlẹ̀ ìṣòwò èé ilé làwọn àmẹ́bí ọlọ́run bá òun náà ní pé ẹgbẹ́rẹ̀ nípa ọ̀rọ̀ nípa àwọn àtàbìrì káàkì bóòlù ọ̀rọ̀ wọn ti jẹ́ nínú àwọn ìbéèrè èyí tẹ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹbẹ̀rẹ̀ lọ́wẹ́ nípa ẹ̀mí bóò ní ẹ̀mí níṣe máa ń di dídá bóò ní ẹ̀mí bóò ní oṣù di dídá bákanáà ẹgbẹ́ ìlọ́wọ́ ẹ̀ nípa àwọn ìjọ yájújà àti májújì ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ̀ wọ́n bá rí ilé ìsọ àjẹ́ pé ànẹ́bìtẹ́ náà àwọn ànẹ́bì ọlọ́run ní tí ọ̀bá ti wá rí sọ àjẹ́ pé ó kò wọ́n kan nínú wọ́n sì gba ọ̀dọ̀ ànẹ́bì Muhammad wọ́n gbàgbẹ́ lọ inú ẹgbàá wa àwọn yahudi ní pé ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ nípa bí ọkùnrin tí ń jẹ́ ọkùnrin nínú àkùn bí àti bí obìnrin tí ń jẹ́ obìnrin nínú àkùn bí ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìdáfẹ́lẹ̀ nínú ìbéèrè wọ́n dọ́dọ̀ àdábíwá Muhammad kí lọ bẹ́ẹ̀ sọ nípa àwọn àṣàbìlì káà anábíà Muhammad sallallahu alaihi wasallam orí ti sọ nípa ẹ̀ ó di pé ó sọ fún ọdún tó bá dọ̀la ìpadà wá ó tún dijọ́ kejì wọ́n tún padà lọ wọ́n tó lọ bẹ̀rẹ̀ nípa àwọn àtàbùlẹ̀ káàfù àtàwọn bẹ̀rẹ̀ méjì mìíràn wọ́n àyè ọ̀sọ̀ kalẹ̀ fánẹ́lì òun tí ọlọ́run bá ní ẹ̀lọ ẹ̀padà wá ó tún níjọ́ kẹta ó tún lọ òun tí ọlọ́run wà yóò sọ̀kalẹ̀ fún ó ní ẹ̀lọ ẹ̀padà wá tọ́bádìlọ́la orí àgbọ̀n yìí làwọn kò lè ṣíwà wọ́n lọ́dọ̀ Muhammad ní pé láti lọ béèrè béèrè tó káńtà yìí wá yóò sọ̀kalẹ̀ fún sí ọlọ́run títí tí ó fi di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìlàjí oṣù wá yóò sọ̀kalẹ̀ àti pẹ̀lú eléyìí àwọn ọkùnrin ti bẹ̀rẹ̀ sí dùnú inú wọn bẹ̀rẹ̀ sí dùn eléyìí ó lè jáde ilé ọlọ́run ìjọ ti ní pé tàbá ti bèèrè lọ́wọ́ ẹ̀ ni ó rí sọ jọ́kèjì lọ jọ́kèjì lọ jọ́kẹta lọ ẹ padà wá lọ́la náà ní wí lọ́wọ́ fa pé wọ́n ń kóòrì wọ́n ń kóòrì ọlọ́mọba lè fi ọlá lójú wá padà sí fún àníbí wọn ni wọ́n pàdé nípa ìtàn àṣà àbẹ̀lẹ̀ sáhàf ìyẹ́lú jẹ́ pé lára mú bá ọ̀lẹ́gbẹ̀ẹ́ ìlú ẹ̀mí ilé ìwà ìtàkàtà nílẹ̀ lára ń ta kọ́lé òun náà ní mẹ́kù tí a kàtó láwọn àṣàbòdì káà mélòó ni wọ́n ṣe mẹ́ta ni wọ́n ni ṣe mẹ́rin ni wọ́n ni ṣe márùn ni wọ́n ni ṣe mẹ́fà ni wọ́n ni ṣe méje ni wọ́n ni àjọ́ èyí ìlàkọ̀ ilẹ̀ ìlẹ̀ nínú àwọn pẹ́ta kọlẹ̀dì òun náà ní ọjọ́ mélòó gan-an ni wọ́n lò nínú òkú ní ṣókí gan ọjọ́ mélòó ni wọ́n lò nínú tòótó káàkiri ọdún mélòó iná ni wọ́n lò ní ìlàkọ̀ nípa ẹ̀ bákanáà nínú àwọn ọ̀kẹta àkọlé òun náà ní bí wọ́n ti fi dáwà lẹ́kọ̀ọ́ ipò kò sí nínú ẹ̀kọ́ ká máa sọ páàtì nǹkan lọ́jọ́ iwájú àwọn adájọ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wájú ká máa sọ pé kìí ṣe ọ̀rọ̀ ká máa tún sí lídẹ́ ẹ̀kọ́ tá a bá fi ń ṣe àlẹ́ òsì tá a bá padà rí ìfẹ́ náà sí mọ́ yọ máa bọ́ sábẹ́ẹ̀sì ṣùgbọ́n tàbá sọ pé insha Allah bá àkàbàrà rí ìtẹ́lẹ̀ àti ìbọ̀sùn náà nínú àwọn kẹta kọlẹ́jì nínú àwọn kẹta kọlẹ́jì òun náà ní bí ọlọ́run bá bá ní fi alá bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ọpa ẹbí wa Muhammad ọpa aláṣẹ́ pípọ́ máa kàá bẹ́ẹ̀ ló ti pa àdìmọ̀ yìí náà láti ẹgbẹ́ ká máa kà bákan náà ẹ̀kọ́ tí wọ́n gbẹ̀ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kò lè yípo láíláí láàmù bá tí lálẹ́ tẹ̀lẹ̀mọ́tì ọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ lè yípo ayé ìtiwà rẹ́kọ́ọ̀tì gbogbo ohun tó sọ ọlọ́run bá ti sọ fún wa pé ọ̀sẹ̀lẹ̀ nínú à ò lè yípo lórí tẹ̀lẹ̀ náà nù iná ọ̀tẹ̀ká pẹ̀lú àwọn abẹ́rẹ̀ ní àyà 22 ní àyà 27 ọlọ́run bá ní ẹ̀kúrú fẹ́lá àtàkọ́lọ́ ọ̀run pẹ̀lú ọ̀run ويقولون قد تكون فاتح كالمؤمن ومن في الغيب ọlọ́run ọba ní ẹ̀kùnlóòrùn àwọn èèyàn máa ó fẹ́yá tí wọ́n máa sọ̀rọ̀ wípé àwọn àṣà káàkì tààlá sàtún mẹ́ta ni wọ́n wọ́n ọ̀rún pẹ̀lú gbogbo ajá àwọn olókìkẹ́ rẹ̀ ẹ̀kùnlóòrùn àwọn àkóòtù sáàdìsù fún tẹ̀lé gbogbo ajá àwọn olóṣù kẹfà ṣùgbọ́n ọ̀rọ̀ kéníkejì pé mẹ́ta ni wọ́n ajá àwọn olóṣù kẹrin márùn ni wọ́n ajá àwọn olóṣù kẹfà lọ́jì wọ́n ń dàgbà wọ́n fẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la tí wọ́n tọ́ pamọ́ àwọn náà fẹ́ sọ ǹgọ̀ rọ́jì mọ́ ń bèèrè lọ yìí rẹ̀ ọ̀rọ̀ àbánimọ́dá àwọn náà má ti ẹ̀sùn kẹta àwọn náà mọ̀ nípa ọ̀tọ́pamọ́ díẹ̀ iná lọ́rọ̀ àwọn eléyìí ọ̀rọ̀ kọ́rọ̀ ní ọlọ́wọ́ bá ti ọ̀rọ̀ lójèjì ó ti àwọn ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n ń sọ pé mẹ́ta ni wọ́n ajá àwọn lóṣù kẹrin àwọn tó ń sọ pé márùn ni wọ́n ajá àwọn lóṣù kẹfà ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àbámọ́já ni ẹ̀mí ní ọ̀tà ọ̀rọ̀ sọ rọ́jì máa ń ìlọ̀gbọ́ yìí bẹ̀rẹ̀ àwọn náà ولا ولا والعباد ويقولون ويقولون سمعا وتعلم أعلم بعدتي ما يعلم إلا قليل ألا عبادي ويقولون وما صبيت سبعة méje ni wọ́n àwọn àtàbòlẹ̀ káà wọ̀ta nínú ọ̀hún kálébò ajá àwọn ló ti tẹ́jọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ìwọ̀n ọlọ́ọ̀bọ̀ ọmọ rẹ̀ kí ọlá ọ̀tọ̀ pé bá jù mọ́ jù lè báyìí lélé àwọn olùmọ́ ní pé àà ìdá àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba máa fi dọ́gbọ́n gbé ọ̀rọ̀ tó pamọ́ wá fún yàn ní ẹ̀lẹ́lẹ́ ọlọ́wọ́n ọba òpèlé ní ọjọ́ mọ́ gbèdùgbọ́ ilẹ̀ ìyẹn ni pé àwọn tí wọ́n bá ń sọ pé méje ni wọ́n ajá àwọn lóṣù kẹjọ ọlọ́wọ́n ọba sọ lọ́rọ̀ tí wọ́n tí wọ́n tọ́kọ̀ ni pé ó rọ́bí alámù ìjáde ní rọ́bí olúwa ní àádámù rẹ̀ òun lọ́mọ iye wọn òun lọ́mọ wọ́n jẹ́ o mọ́ rí àádámù wọn kọ̀tẹ́ ní ọmọ iye wọn ìlà àti àwọn èèyàn díẹ̀ náà lọ́mọ ó ní pé ana nínú ẹni kọ̀lí àlẹ́dì sẹ́gbọ́n lọ wà lọ́jẹ́lì èmi àtòlọ́yọ̀ máa ká mọ̀ jẹ́ta nínú àwọn ìlà kọ̀lí àwọn èèyàn díẹ̀ nínú àwọn èèyàn lọ́mọ̀ mọ̀ jẹ́ta nínú wọn orígbé àlẹ́bí ti tọwọ́ lé lórí pé àlàó mọ̀ pàtí òwò tí wọ́n á dé wọ́n tàwé ìrẹ́ ọlọ́run dákò bá ń fún ní àgbọ́yé kó sì bá ń fi ìmọ̀ tẹ̀sí wọ́n bá ń fi mọ àdáyọ̀ ọmọ àbá torí pé àbá ọkọ̀ àlẹ́bì lọ jẹ́ ọdún méjì ló fi ju àlẹ́bì lọ ọjà àmójútí nípa bóòlù wọn ó ṣe mọ̀ nípa ìmọ̀ ju bó ṣe yẹ lọ ṣùgbọ́n ìmọ̀ tó yẹ kí bàbá ọmọ ọlọ́wọ́n bá pọ̀ sára ọmọ ló jẹ́ pé ìmọ̀ Abdullahi ibn Abbas ó tóbi tó bẹ́ẹ̀ bẹ̀ táàbà sọ pé ẹni tó mọ̀ nípa ìpínlẹ̀ mọ̀ tó ṣe Abdullahi ibn Abbas nà wọ́n aṣáájú ní níbẹ̀ bí Abdullahi ibn Abbas tó ní ti jẹ́ onímọ̀ síbẹ̀ a máa yẹra rẹ̀ Abdullahi ibn Abbas tó ń jì wípé ìjáyà kẹ́tì ẹ̀wọ̀ kéèmì Abdullahi ibn Abbas tó ń jì

wọ́n fi sọ́dọ̀ Abdullahi Abbas ìgbà Abdullahi ọmọ Abbas kápé èèyàn mọ ìyẹ̀bọn nínú mọ̀tò sí àṣáájú ní níbẹ̀ yẹni pé sábà fi ẹ̀bá máa mú ipò ẹni ipò kejì ìgbà máa má fi láì lọ́nà ìṣòwò ṣùgbọ́n Abdullahi ọmọ Abbas òun ni wọ́n sọ pé ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá sọ pé láyà máa yà lámùmọ́ ilà kọ̀lẹ́ẹ̀lì

òun náà nínú náà rọ ọlọ́run wípé ọ̀yẹ̀kò ló náà látọ̀ àtò wàtà nínú ọ̀rọ̀ kẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba wà sọ pé bá jẹ́ mọ́ ìfẹ́ ilé méje ni wọ́n o àwọn kẹ́ sọ pé méje ni wọ́n ajá àwọn ọlọ́run ọba òní wọ́n ọ̀rọ̀ ni wọ́n ń sọ rọ́bí àádọ́mì ìdádéhé ọlọ́wọ́n bá ní kẹlọ́mọ́ yóò ká wọn ìyẹn ni pé àwọn èèyàn tí wọ́n ń sọ yóò ká wọn àṣàbùdù ká ẹ̀mí mẹ́ta ni wọ́n fi àwọn ọ̀kẹ́sọ̀ pé mẹ́ta ni wọ́n ajá wọn ló ti kẹrin àwọn ọ̀kẹ́sọ̀ pé márùn ni wọ́n ajá wọn ló ti kẹfà àwọn ọ̀kẹ́sọ̀ pé méje ni wọ́n ajá wọn ló ti kẹjọ ìké ní kẹta wọn wọ́n rí pé wọ́n èé fi ihun nàmbà wọ́n èé ṣe ihun tí méjì ṣe é pín odd number ni wọ́n èké ni wọ́n wọ́n mú odd number wọ́n ní mẹ́ta ni wọ́n ọjà àwọn olóṣìṣẹ́ rẹ̀ ìkéjì wọn náà àwọn náà mú odd number wọ́n ní márùn ni wọ́n ajá àwọn olóṣìṣẹ́ pẹ̀lú ìkẹta wọn náà àwọn náà sọ pé méje ni wọ́n àjẹ́ àwọn ló sì kẹjọ ìkéde kejì kẹta wọn odd number náà ni wọ́n mú ìyẹn ni pé gbogbo wọn náà wọ́n ní ìlàjì ọ̀hún ìkéde wọn ọ̀rẹ́ wọ́n ń tẹ̀dà pààrọ̀ ìmọ̀ tí ò yé wọn ni wọ́n sọ́kù rẹ̀ sí ìmọ̀ ọ̀pọ̀ tọpamọ́ ni wọ́n sọ́kù rẹ̀ sí táwọn náà mọ̀ ṣùgbọ́n pàtó lórí àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta ọ̀yẹ̀kọ̀ olóòrùn sábà tún pàtà nínú mọ́ ń kẹ́lé gbogbo àwọn náà sọ pé méje ni wọ́n ajá àwọn lọ́sù tẹ́jọ́ ọlọ́wọ́ ọbọ̀ wá sọ pé méje mọ́ ń máa yà àdámù wọn ìlà ọ̀lẹ́ yìí ọ̀sẹ́ni tó mọ iye òǹkà wọn àfi èèyàn díẹ̀ ìyẹn lọ́pàá ohun tí abúláàmì àbáni sọ pé ana mìnẹ̀lẹ̀ yìí èmi abúláàmì àbá nàbàdé àwọn èèyàn díẹ̀ náà alẹ́dì ẹgbẹ́n lọ wọ̀lọ̀wọ̀lẹ́lì èyí tọ́lọ́wọ́ bá ti àyà àtúntí pé àwọn díẹ̀ náà lọ́mọ kọwa ní káàdù sábàá léje ni wọ́n o gẹ́gẹ́ bí àká wa ìmọ̀n ìtọ́bá ní oṣù wí léje ni wọ́n o iná gbà wá ní àfá wa àwọn àlọ́kọ̀wà sáálí ọgbà alásọ̀dà mọ̀ wà nínú àwọn tó ṣe lọ́lọ́wọ́ bá ṣe àyà àti wọn ẹ̀bọ́ olùmọ́wà tó bá ṣe òǹkà wọn sábàkà méje ni wọ́n iye òǹkà wọn méje ni wọ́n iná ọ̀rọ̀ ní ìpínlẹ̀ ìtúgbà ó ní àbá ana lè mọ̀ wà nínú àwọn èèyàn díẹ̀ náà méje ni wọ́n ó ní pé wọ́n tayọ méje káàdì àtàrí ìṣàfihà gbogbo àwọn sánẹ́dì tako wà ìgbẹ̀lọ́lá láàrín ilẹ̀ ìpín àbá àdẹ́hùn káàdì sábà gbogbo wọn ni sánẹ́dì wọ́n dọ́dọ̀ àbúlá àwọn àbá tó sọ pé eléyìí ti ṣe fòun jẹ́ ó ṣe lè dé ohun tí ohun tí òun ń dùn kẹsìrì náà sọ wípé àwọn tó pè wọ́n ní méje àwọn ni wọ́n rí ọ̀rọ̀ sọ ní àwọn àṣàbùlẹ̀ káà pé méje ni wọ́n àwọn ni wọ́n rí ọ̀rọ̀ sọ ọlọ́mọba wá sọ báyìí wípé náà ولا تماكب إلا مراء ومراء ولا تستفد أحدا الله بني فلا تمار فيهم إلا مراء ظاهرا ẹ̀má ti jẹ́ ẹni tẹ́ máa sọ nípa wọn jù pé ìhun tẹ́ máa sọ nípa wọn ọgbọ́dọ̀ jẹun tó bá òfin ọgbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe tó bá ìlànà mú ọgbọ́dọ̀ jẹ́ ohun tó há tó ti jẹ́ ìkẹtọ́ pamọ́ ìlànà ẹ̀rọ àǹtọ̀ hírọ̀ ìhun tẹ́ bá fi àwọn àṣàbìnrin káà ọgbọ́dọ̀ jẹ́ ìkẹtọ́ há iye òǹkà wọn gẹ́gẹ́ bá ti sọ òun náà ní pé ìyíkọ́ ẹ̀ ní pé méje ṣùgbọ́n pẹ̀lú ìkéde kejì kẹta náà ọlọ́run bá sọ fún àlẹ́bí wa muhammadu pé wọ́n ọ̀rọ̀ bí áhàdámù bèèrè ìdájú ní ọlọ́run bá lọ́mọ yóò ká wọn àti kejì àti kejì àti kẹta ìyá àlẹ́bí sọ sọ pé ọlọ́run ọba lọ́mọ yóò ká wọn pàtó wọ́n ní bí ó sọ́lọ́ ọba ti ní kálẹ̀bí òwú bẹ́ẹ̀ pé báwọn òwe sílọ́ abẹ́lẹ́bí níjọ́ náà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ lọ́dọ̀ àwọn yẹ̀wújì wọ́n ní pé ihun tí ọlọ́run bá fi sí kalẹ̀ bí òwú elé òun ni pé bó ṣe pín nílé ìjọsìn wọn nẹ́nu àwọn alàgbà wọn àwọn míì ń bẹ lórí pé mẹ́ta ni wọ́n ajá àwọn lóṣù kẹrin àwọn míì ń bẹ tí wọ́n sọ pé márùn ni wọ́n ajá àwọn lóṣù kẹfà àwọn míì ń bẹ tí wọ́n sọ pé méje ni wọ́n ajá àwọn lóṣù kẹjọ kọ́mọba àwọn ajẹ́ káwọn yẹ̀húdí tí wọ́n sọ fún àwọn kòrẹ́ṣì èyí tí ń bẹ tí wọ́n ní àwọn onímẹ́ta ajá àwọn olóṣìṣẹ́ tàbí àwọn èyí tí ń bẹ tí wọ́n ní márùn ni wọ́n àwọn tàbí àwọn tó ti pé nípa rẹ̀ ní pé méje ni wọ́n ajá àwọn olóṣìṣẹ́ jọ ìkéde kẹta wọn èyí yóò wù wípé rọ́bí àádọ́kùnrin ìjáde ọlọ́wọ́ ọba ní kọlọ́mọ yóò ká wọn pàtó àti kéjì àti kéjì àti kẹta tí wọ́n sọ̀rọ̀ kò sí ìtọ́wà láyé nínú wọn wọ́n bá ìtẹ̀ ni wọ́n bá ṣùgbọ́n àwọn ọba gangan fúnra ara rẹ̀ lọ́mọ yóò ká wọn pàtó pé kọ́ má bàa sílẹ̀ pàápàá jùlọ láàrin àwọn ọkùnrin àtàwọn ìyẹ̀wò méjì nígbà táwọn ẹbí bá sọ pé tí láti méjì ni wọn kò ká oríṣi kẹgbọn wọn lọ́dọ̀ àwọn ìyẹ̀wò rí àwọn ní ah, ọmọ mẹ́ta ni wọ́n kà lóṣù kẹrin ajá olóṣù kẹrin ìyẹn ló fi jẹ́ pé lọ́lọ́run tó sọ fún pé eré alẹ́ ti táwùlẹ̀ sọ fún wọn pé bí ádámù ìdájẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ lọ́mọ yóò ká wọn kọ́ má bàa dájà lẹ̀ láàrin wọn ọlọ́run bá sọ pé wà láti sọ́kì fi yé nínú àádá ẹ̀dì kẹ́kẹ́ ọgbọ́dọ̀ bí fàtíwá kalẹ̀ nípa wọn ìbẹ̀rẹ̀ sí ní fàtíwá lọ́dọ̀ láti sẹ́kùtù sí yí má ló ṣe mọ́ tó ádé káwọ́ anybody afáàbí kẹfì sọ pé àì fàyé nà láàrín mọ́dà ìdálẹ́kà ìlà máa yẹ̀kọ̀ olóòrà kò sí ìmọ̀ tó yẹrin sí lọ́dọ̀ wọn ju tí wọ́n sọ ń pa àwọn náà lọ mọ́ ń tàlàkọ́ wà ó sọ fún mú ìwọ̀n tí wọ́n ń mú wá látorí àwọn ọmọ látorí ẹ̀mí wọn abámọ́dájú nílé lẹ́ẹ̀dẹ́ nílé àkàlà mi máa sóòrùn wọn ò gbé ara lé ọ̀rọ̀ ẹni tó ṣe gbára lé nínú àwọn ànẹ́bí ọlọ́run ọ̀pọ̀dìjá akàlọ́ oyá Muhammad ilẹ̀ haka ṣùgbọ́n tí wọ́n bá yà ànẹ́bí pẹ̀lú òdodo ànẹ́bí láṣọ̀kà sí ìwàlá àmàríyà ọ̀sábàmọ́dá ń bẹ̀ pé méje ni wọ́n ajá àwọn ló ti kẹjọ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ wà látẹ̀sẹ̀fì sí ihim mínúhun àhàdà má jẹ́ kẹ́lẹ̀kẹ́kẹ́ wọ́n gbé mátọ́ àkàlẹ̀ fún wípé yẹ báyìí lọ́jẹ́ ọlọ́run ọba ni jáwá kìlọ̀ fún rẹ̀ muhammadu náà ọmọ ajẹ́ ẹ̀kú fún wọn wá bá ọ nípa àwọn ìtàṣàbòlè káà oníwọ̀n padà wá lọ́la ló ní ma ọ lọ́dọ̀ àbí wọ́n tún dé ń jẹ́ o tún ní wọ́n padà wá lọ́la wọ́n tún dé ń o tún ní wọ́n padà wá lọ́la ní láti kọ́ lọ́lọ́wọ́ bá bí sọ ní ayé anékè wà lámọ́kà máa lámtọ̀ tó ń tààdá a ti mọ̀ rí ànẹ́bí fún tọ ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ò tí mọ̀ mẹ́rẹ́ wà látẹ̀kù lásìnà lè ṣe yí ní má fi tọ́bádọ́lá ìsìnkaná tó bá dọ̀lá ìsìnkaná máa sọ bẹ́ẹ̀ kò sí ìṣẹ́sí rẹ̀ má sọ bó sì ń kẹlọ́la nígbà tó ló sì ń kẹlọ́la ó sì ń kẹlọ́la ó sì ń sọ wáyé gbé báyìí ẹ padà wá lọ́la ń sọ fún yín sórí sọ fún tọ́ọ̀bà tí wá sọ lẹ́yìn ìgbàtọ́lọ́run dá lẹ́kọ̀ọ́ tó pé wàlá àtẹ̀kù lánàdì ṣe ìgín ní fa ìlú ń dáadé kàgọ́dá ilẹ̀ anẹ́bì má ti máa sọ kó sì kẹ́kẹ́ lọ́la ìlà ayẹ̀ṣà àyàfi tọ́lọ́run ọba rẹ̀ bá fẹ́ ìtumọ̀ gbóhùn lóko lọ́la ìlò ah, oko lọ́la insha Allah máa fi kí gbóhùn ni mọ̀mà lẹ́jì àjọ débi kan lọ́la à ìgbésẹ̀lẹ̀ ọ̀bàdẹ́ insha Allah máa fi kí torí pé tí èèyàn bá ṣe ebi tí èèyàn bá padà yí ṣe mọ́ yọ máa fún sábẹ́ wọ́n náà bá jọ pé insha Allah tí ọba padà yí ṣe mọ́ àfá yìí kẹfẹ́ gẹ́gẹ́ bá ti mọ̀ pé àfá náà aṣáájú níbi ká fi àdíṣà lẹ́bí ká fi tú àyà kọ̀án ó ní pé هذا يشهد من الله تعالى لرسول الله صلى الله عليه وسلم إليه واسع وجهه كان بها محمد صلى الله عليه وسلم إلا الحجر فقل نيكم فيما إذا قسم على شيء lèyẹ̀fọ̀hálòwò yẹ̀fọ̀hálòwò fún ìtẹ́fà ní pé ń pàtó bá pinnu pé ń fẹ́ sí nǹkan lọ́jọ́ iwájú à ń yẹ̀wù dada ẹ̀ka ilẹ̀ mọ̀ sí àtìláyà tẹ́wọ́tẹ́ kọ́ máa ti fi ni pé tọ́lọ́run bàbá fẹ́ tọ́lọ́run bàbá fẹ́ tọ́lọ́run bàbá fẹ́ aláàmàlòwò yóò torí kó ń lọ mọ̀ nípa ọ̀pàmọ́ òun lọ́mọ tó ti ṣẹlẹ̀ òun lọ́mọ tó ti ṣẹlẹ̀ lọ́wọ́ máa lámìlì ọ̀gbọ́n òun ló sì mọ ohun tí ò ní tẹ́lẹ̀ tí ò ní rí bẹ́ẹ̀ láòká àdẹ̀kẹ́ ìfàyẹ̀kù bákan náà òun ló dímọ̀ nípa bóò ní kẹgẹ́ ó ti wáyé gà òun ló dímọ̀ nípa kápásábàtà ti sọ ìhẹ́ inú kẹtí wa ti gẹ́gẹ́ bó ti tẹ̀lẹ̀ nínú sọ ìkọrẹ́ àti mùsùlùmí anábíyọ́ tàbí dáadáa nínú rọ̀sùlẹ̀ láàrin ìfẹ́ látọ̀dà bí ìrọ́wà látọ̀dà níbi ọmọ ọmọsọ̀ọ́lá sọ́dọ̀mọ̀ nẹ́bù kọ́ọ̀lù ó sọ ọlọ́run bá sọ́bá yìí wípé kọ́ọ̀lá Sulaiman bọ́lú Daud Sulaiman ọmọ Daud ni ànẹ́bì Sulaiman yẹn ọmọ ànẹ́bì Dauda alẹ́sàlátù sọ́lá la tufanna laylata ala 70 imra'a nínú ẹgbàwà ní ìfẹ́rẹ̀ wáyá ìsẹ̀yìnà ìmọ̀ra lálẹ́ òní tó tó di ọmọ ní súnmọ́ àwọn obìnrin àwọn ìyàwó nínú ẹgbàwà nínú sọ ìgbàwà àwọn ìyàwó tó ìyàwó náà nínú wọn ní tó ọ̀fẹ́rì wáyá ní àtàdé mọ̀lá ọgọ́rùn nínú wọn ní rí tó wọn tẹ́lẹ̀ ló kó àti àti

mọ́dàbí ìpele ìrẹ́lẹ́rẹ́ ní lọ́fẹ́ ẹ̀yà ọmọ tí ń tẹ́sẹ̀ bọ́ yìí fẹ́ tí ń mú kiri tí ń jẹ tí ń gbé ìbùsù lórí ilé ìrẹ́lẹ́rẹ́ ní lọ́fẹ́ ọwá ìdílé ṣe pé ìjà akẹ́kẹ́ gbogbo ẹ̀jọ́ kí ní kẹ́kẹ́ ilé gbé ìpìlà tàbí tó ní kàní ọyá bàbá rẹ̀ lè fi wáyà lòún tó sopọ̀ kọ́sọ̀ ti mú ní jáde ó ilé ìwé náà lọ́wọ́ amújáde tí méjì òun tó gbogbo ẹ̀ wọ́n sá ọba tí ó ti ó gbogbo ẹ̀ ti o àfẹ́lé kéjì ó lè gbìyànjú rẹ̀ tó ṣẹ̀ ní ọ̀yà wàhákàdá wàhákàdá èyí gbọ́dọ̀ máa kí ọmọ oti ara ya rẹ̀ dé onídìí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ọkọ̀ fẹ́ ẹ̀rẹ́ àjẹsẹ̀ ó ti mọ̀ wọ́n láì jẹ́ sí ìlà bóun náà ti bá arú sí lọ́nà fẹ́ pé yọ́ bá ṣẹ̀rí àwọn tí ó fi jẹ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ gbogbo àwọn ọmọdé yóò máa kí èsì kílélé ìlú ẹjẹ́ kílélé ìlú ẹjẹ́ kílélé ìlú ẹjẹ́ yàtọ̀ sí gbogbo wọn tí wọ́n mọ ìpìlẹ̀

ààyè mẹ́lẹ̀ ṣùgbọ́n kò ní bí àyè bá dẹ́rù ọ wà lọ́wọ́ ti tó ìgbésí ayé ọmọ ṣùgbọ́n báyìí pé òbí wo pé gbogbo wọn dókítà kan fẹ́ jẹ́ ọjẹ́ ni wọ́n fẹ́ gbé wọn jẹ́ kò ní ọlọ́run àti tọ́ bá bí wọn méjì àti pẹ́rẹ́ wọ́n bí wọn lórí mẹ́wàá wọ́n tọ́ jẹ́ bàbá àwọn kí gbogbo wọn jẹ́ dókítà àwọn olùkọ́ wọn gbàdá pé ọ pé bàbá bẹ́ẹ̀ bí ọmọ yìí gbàgbà kò lè táyọ́ tó ń dẹ̀lẹ̀ wù mí abẹ́rẹ́sì ìwọ̀n ẹ̀rí ẹ̀mẹ́fọ́ ìdí tí ó wà lẹ́nu lákàyè rẹ̀ ògbé mẹ́sì tẹ́ẹ̀kì ẹwùlẹ̀ jẹ́ ọlọ́ọ̀kọ́ English orí pé English English tún lẹ́nu ìrajà ẹjẹ́ ọlọ́ọ̀kọ́ English ẹ̀rí pé ó gbùdù bẹ̀ tọ́ba ìfisí bí ẹni tó lọ lọ́ṣọ̀ọ́ àti olólọ́bà kan tí lọ́jọ́ wájú ìgbé ni pé ẹni tí ó máa sọ èdè yẹn lórílẹ̀-èdè tí ní sórílẹ̀-èdè yìí àwọn tí bá ti wọ inú tó wá tí ó máa bá wọn tún sí èdè mìíràn nínú àwọn èdè àgbáyé àti bí tó wọn lọ́dún àbájú ti sínú pé ọ̀dàlẹ̀sẹ̀mẹ́sì náà ọmọ kọ̀ọ̀kan ọlọ́lọ́mọ ní tí wọ́n dé ìyà lẹ́yìn ìbẹ́lọ́run ni ó máa kí ìsọmọ anábì wa Sulaiman alaihissalatu wassalam ó sì lérí ó ní làtìfánà lérí ló làtìfánà ọ̀sọ́ pé ana àtúrù olùlámọ̀ tàùkì olùnúnù tàùkì àtẹ̀kì pé ṣúọ́lẹ̀ ìwọ̀n tó dájú don't doubt má bá mi dábà má bá mi rò àbí àbí tó tètè kọ́ làtòfánà máa rí pé alẹ́ òní mo súnmọ́ ìyàwó mi àádọ́rùn nínú ìgbàwà mi mo súnmọ́ ìyàwó mi àádọ́rùn nínú ìgbàwà mi mo súnmọ́ ìyàwó mi ọgọ́rùn lálẹ́ òní gbogbo wọn pátá tẹ́lẹ̀ lókòó nínú òun

wọ́n wá sọ fún báyìí ìdílé ìwáyà kọ́ọ̀lá láwùn ìmọ́lá malakú tó lè wá sọ fún báyìí pé ó ìṣà ọ̀lẹ̀ Suleiman sọ pé tọ́lọ wọn bá bá fẹ́ wí falamiyẹ̀kú wọ́n wá sọ nínú ìgbàwà ó yí ká àwọn ìyàwó rẹ̀ lódodo alámtẹ́lì domini òun náà ṣùgbọ́n kò sí yóò sì súnmọ́ wọn bímọ ilá ìmọ̀ra àtún wà ìdàtù àyà tí ó rí kẹsósó nínú wọn òun ló ti pé nípa ìdáni ọmọ tó wọ́n tún bí abíwọn ọmọ tí ò pè títúmọ̀ sí pé àtọ́lọ́ ọba wọn ju ogún àtẹ̀wò ńlá fáwọn ànẹ́bí ọlọ́run ọba náà àbí wọn ọmọ iná ẹ̀ lódì àdìsí mẹ́nu sọ ìbùkọ́ àti mùsùlùmọ́ kéde ohun tí èèyàn máa ń wò pé àbí àdẹ́wò tèmi lọ́wọ́ àgbà tó báyìí àdẹ́wò la fẹ́ ní táwọn tó gbájú òjìlú ọmọ tí arábìnrin náà wá bí ní sùn ìsáání ìlàjì ọmọ yìí ọlọ́lọ́mọye adéhùn tó pé síra ojú lílé alójú méjì nínú ti ẹ̀dì bóyẹ yọ̀kẹ́ ní àwọn ìyẹn tó bóyẹ yọ̀kẹ́ ní rírìn dáadáa ìkéjì etí méjì etí kẹ ní gbọ́rẹ̀ dáadáa ìkéjì bóyá bọ́ ọdún rí àmọ́ bọ́ wọn pé ó dájẹ́ pé ní sùn ìta ìlàjì ọmọ lóbi tí ẹ bá bí ọmọ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà tí yóò lò pa ní láti ọlọ́mọ fún ọlọ́mọ àdéhùn tọ́lọ́ bàbá fẹ́ dẹ́yìn o inú dúkìá ó gbé owó ọkọ̀ bẹ́ẹ̀ ojú oṣù yẹn gbà àbá èèyàn nẹ̀wó nẹ̀wó nẹ̀wó nẹ̀wó owó ọ̀tà ẹnìkan gbẹ tó fẹ́ máa dìde bọ̀ láwùjọ wa yìí ọlọ́run wá jogún ìbejì ìbejì ọ̀hún àwọn ọmọ onúgbò ní oṣù mẹ́fà ìyàwó ti bí wọ́n bá ju wọn onúgbò wípé wọ́n lo oṣù mẹ́ta nínú ògbò ìbẹ̀rẹ̀ rẹ̀ inú tí ẹ̀nà ìlú pé mo bí ọmọ inú ọmọ ohun tí ń pé <laughs> owó ńlá wọ́n èrè lo oṣù mẹ́ta tẹ́yẹ wọ́n lò owó ti lọ nígbà àwọn padà gbá wọn jáde náà nǹkan atẹ́kùn fẹ́ sí ọba yàbá ọ̀kadà ọkọ̀ lọ́kọ̀ òdì ẹ̀sí ìsúré tí tó ń náà níkẹyìn gbogbo wàhálà ọgbàdàgbàdà rẹ̀ àwọn ọmọ mi ìbẹ̀tẹ́lẹ̀ ọwọ́jọ mú ẹ̀fún yẹn tó bá gba inú èèyàn máa àwé àwọn ọmọ mi ìbẹ̀tẹ́lẹ̀ bá di èèyàn máa bá nígbẹ́ tí àyọ ọlọ́run jà fún ọlọ́run ó sì gbà ṣùgbọ́n ọmọ mi ìbẹ̀tẹ́lẹ̀ tó dẹ́yẹn bá ẹjẹ́ ebi tó rárá ilẹ̀ mọ̀ lókè ọlọ́run dákù gba ọmọ ìlú wàhálà pọ̀ láàrin ọjọ́ mẹ́rin péré ìyẹn ó ti mọ̀ pé ọlọ́run ọmọ òfin méjì ìdààmú tó pọ̀ tọmọ náà bá padà wá kú àti ìdìbò náà á láti dá àwọn àti bí kàlá bí ọmọ àwọn ọmọ náà àbí wọn láti bí oṣù márùn àbí kàlá ọmọ náà àti bí ọdún mẹ́wàá láti bí tí ò ní gbé kí màmá rẹ̀ oṣù màmá ò ní wọ́n oṣù bàbá náà wọ́n ni ẹlọ́wà kẹbáyíwá ẹlọ́ra ọkùnbáyíwá bóyá ẹ̀dù àwòrán yẹ́ ẹ̀dù lè rí níjẹ́ yíò àfikẹ́ ẹdẹ́bàdàn ẹ̀ẹ̀dẹ̀dẹ̀ rí gbogbo ọ̀bàdì lámásì tó wà níbi báyìí báyìí báyìí báyìí bí lákìdè rí wọ́n sáré lọ jùlọ wọ́n tún dé ẹjọ́ sí ọjà ni àti pé yí lọ́nà kíkẹ́ tó máa rò gbélé iná ẹbọ yóò tún padà sọ́wọ́ láàrin ọjọ́ mẹ́rin péré àmọ́ lè padà padà léyìn tó gbọ́ máa ti wù tó lọ gbọ́n wọ́n á ní ra ọmọ ìgbà ìjà ìwéwà bímọ lábímọ ní àwọn dákùn gbọ́sọ́ ó bá padà sọ pé ọmọ náà dúkùn alhamdulillah ah ní ọmọ gbogbo àkọgbà níṣẹ́ nínú ìyálẹ̀ ẹ̀dùn òwe a ní òṣèun ah wàhálà nírà ọmọ báyìí aláàbá máa ń jogún ráwọn ọmọ bẹ́ẹ̀ fún yìí tẹ́gbé kí wọ́n gbà inú yóò sì wọ́n ọ̀nà iná ẹ̀rẹ́ ò láì Sulaiman iná ló bí فقال رسول الله صلى الله عليه وسلم الذي هو أسراته الذي نفسه بيده مفعل تدل بلوى متبورة لو قال إن شاء الله قال سليمان بس إن شاء الله لي لم يحنث ọba ti jẹ́ni tó ti pé àṣà kó sì lérí kò gúlé rí tẹ́ ṣùgbọ́n àìsọ insha Allah ó ṣe ìlérí ṣùgbọ́n kò múlẹ̀ rí sẹ́ni kò múlẹ̀ rí sẹ́ni wọ̀ká nẹ̀dá òkà ní ìhàjá ti rí ẹnìkẹ́ tó ti jẹ́ pé ní máa ń pinnu bùkátà tó bá ti lóògbé ẹ̀sìn yóò pinnu ní tó tẹ́tẹ́ lóògbé ẹ̀sìn láti yóò pinnu láti ṣùgbọ́n èsì ń ṣá àlá owó rẹ̀ ọlọ́run ọ̀bọ̀n tó rí nítorí rẹ̀ ibi tí ń ṣá àlá tó ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ náà wá ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yí sọ pé rọ̀dán òjì ìbò fún tó bá di lọ́la yí sọ dípa àwọn àzáàbò káàkù fún yí tó bá di lọ́la insha Allah pàtàkì ọ̀rọ̀ lè wáyé pẹ́ kó tó dé ìlà hamsata asara yawman títò fi ní kéde wà yíò sọ kàlẹ̀ fánàbí wa muhammad sallallahu alaihi wasallam wà yíò sọ kàlẹ̀ fún iná ìgbàwá mi wọ́n ní pé àrẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ẹnìkan nínú àwọn ọba ayé tó ti wáyé tó ti lọ ọba náà ọlọ́run ọba sọ fún wa nínú sóra nígbàtà tó dédé àmà sọ́lẹ̀ rẹ́rẹ́ ọba yìí òun ló lọ sí wọn mọ́lé a ń pè ọba náà ní wọ́n bí anẹ́bíwa Muhammad àdólókọ̀dínlẹ́yìn nàìjíríà ìjẹ́ àdólókọ̀dínlẹ́yìn sálẹ́bí ọlọ́run ọba ní ó ń ṣe ọlọ́run ọba ní pé adìrí àdólókọ̀dínlẹ́yìn nàìjíríà ẹni ọmọ o bọ́yá àdólókọ̀dínlẹ́yìn àlẹ́bí ọlọ́run ní wọ́n sábà ní pé mọ́lẹ̀kù lẹ́gbò lókè torí yá ọba kẹ́ni nínú àwọn ọba alẹ́ ayé tó gbére sí lórílẹ̀ ayé àwọn ya jújà màjújì wọ́n ń borílẹ̀ ayé jẹ́ wọ́n ń jókòó àwọn èèyàn jẹkújẹ wọ́n mú mi àwọn èèyàn mọ́ kú mu ọ̀bàyé jẹ́ ni wọ́n jẹ́ báyìí nínú kọlù náà ló sì wá ìyẹn wọ́n wá fi sí wọn mọ́ ìlú wọn wọ́n má tayọ bẹ̀rẹ̀ tí wọ́n wọ́n tayọ rẹ̀ irin yìí ó ní pọ́npọ́ irin yìí ojoojúmọ́ làwọn yá gbígbà ti máa jóòjì wọ́n bẹ̀rẹ̀ sí fi ọwọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí fi wà irin náà ni àwọn ti wà á já tọ́bá ti jùlẹ̀ ní sún wọn wọ́n di pé ẹjẹ́ máa lọ tọ́bá jù lọ́la á tó wá kọ̀ sínú àwọn ní ọ̀sọ̀ pé ní ìṣúra ọlọ́wàdíkà ìhàyé wọ́n máa wá wá ẹni wọ́n máa wá ẹni tí wọ́n ti wà ádáyé kan wọ́n wà ní tọ́bá jọlá ẹ̀já wá wà lókun ní iṣẹ́ ọ̀ wọ́n wà bá ẹni yẹn níbi tí wọ́n wà ní ìlú orílẹ̀-èdè tẹ̀lẹ̀ ṣáájú kó tó dijọ́ kejì èyí ó ti sọ pa yóò ti sọ sí ibi tó ti wà tẹ́lẹ̀ lọ́dọ̀ ìlú ní ìjọba ní ìlà tí ó ti wáyé. àwọn náà ìwọ̀n tó jẹ́ kọ́rọ̀ ọmọ ilé tó bẹ́ẹ̀ wọ́n sọ pé ìṣà ọ̀pọ̀ èyàn ni ọlọ́run bá fi dojú ọ̀pọ̀ àdẹ́bí wa Muhammad tó wà láti má ṣe máa sọ pé ó ṣe kẹ̀kẹ́ lọ́la ọba rẹ bá fẹ́ máa sọ pé insha Allah wọ́n tó rọ́bà káyídà nẹ̀sí àìbá mà tọba gbàgbé àdìsìsìnà tọba gbàgbé insha Allah ọ̀rẹ́ sí ọlọ́run ọba rẹ nínú àwọn olólùwọ̀n méjì òun náà ní kọ́ máa sọ pé astaghfirullah ọwá foríjì lọ́dọ̀ ọlọ́run nípa tó bá gbàgbé ẹtí wá foríjì lọ́dọ̀ ọlọ́run bákan náà inú ohun tí ò ní jí ọmọ àgbàgbé òun náà ní kọ́ máa tẹ̀rẹ́tí púpọ̀ torí pé ìrẹ́tí ìmá ń jẹ́ kí èèyàn máa rẹ́tí ohun tó bá gbàgbé tí ẹ̀ bá máa bá ti àtà lórí jẹ́ kí wọ́n wípé bàbá bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ exam ká máa sọ pé àgbà ọ̀húnmà làbá ilá máa jọ àgbà ọ̀hún sáhàlẹ̀ wọ́n tàbí sáhàlẹ̀ ọ̀hún àdínà ìyàṣe tàbí ìyá ọlọ́run kò sí kẹ́kẹ́ tọ́rọ àti ìjọba bá fẹ́ jẹ́ kọ́rọ kò sí ìjọ àti ìjọba jẹ́ ọ̀rọ̀ nígbà tó bá fẹ́ jẹ́ ọ̀rọ̀ láti jẹ́ ọ̀rọ̀ اللهم وفقني لما تحب وترضى اللهم في رجل كونجẹ́ ìwọ̀n tó yọ́nú sí àti ìwọ̀n tó tó nífẹ̀ẹ́ sí ìrìnjẹ́ kòńgẹ́ orígbégbà ní ìbẹ́ èyẹ́ lè lọ́sẹ̀ sáàbù tó yíò ní excellence ṣùgbẹ́ excellence rẹ̀ inú nẹ́ni gbé yẹn lọ iṣẹ́ tó yọ padà sí excellence yẹn rí iṣẹ́ tí ó fi jẹ́ kí ọ̀wọ̀ ní ọlọ́wọ̀n bá nírọ̀rùn ṣùgbọ́n aláhùnmá wọ́fẹ́kìlì má ti fíkù ọ̀tẹ̀gbọ́ tọ́ ẹgbẹ́ kí n fẹ́ lè tọ́bá yẹ ní tẹ́mi ọ̀nà ibi ṣe kò gẹ́ ọ̀tọ̀ yẹ́ lù àti ọ̀tọ̀ onímẹ̀sì ibi ṣe kò gẹ́ ọdún sí ní ilé máa ìrọ̀lọ́wọ́ bá tàbí kú ní mímọ̀ ní àwọn àjọ àtà máa àkáà tí ọmọ iléèwé máa ń ṣe yàtọ̀ sí àwọn tí wọ́n máa ń tàn pípé lọ rẹ̀ báyìrò bẹ́ẹ̀rù kọ̀ọ̀kan iṣẹ́ mélòó ló ṣe ní wáìkì wọ́n ní iṣẹ́ mẹ́ta bẹ́ẹ̀rù kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan ní tọmọ ilé ìbá ní pé bàbá èmi ò lówó ju owó iṣẹ́ márùn lọ ni bàbá ní pé sáàjẹ́ máa dàbí bí ìṣẹ́ ọwà ń bẹ̀ tí ọba ṣe sílẹ̀ nínú bẹ́ẹ̀rù mẹ́rin tó ọ̀rẹ́ tí mú wá o lè bá gbogbo sẹ́fẹ́tẹ̀ ah bàbá ẹgbẹ́ bá jẹ́ ọ yàjẹ́ pé báyọ̀ mẹ́kẹ̀ẹ́ báyọ̀ kọ̀ọ̀kan kó sì ní 5-5 bàbá kó sì mọ̀ pé wọ́n gọ́ dáadáa ṣe bàbá sàtọ̀ lọ́nà mẹ́ta èrè ní ọdún 45,000 bàbá ìpínlẹ̀ owó ìrẹ̀lá báyọ̀ ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ gbogbo ní ọ̀rọ̀ báyọ̀ ní ọ̀rọ̀ tí ìlọ́jẹ̀ tí bàbá ti pé ọmọ rẹ̀ fọlákẹ́ tí àkáǹtì rẹ̀ náà ní kí n tẹ́ǹkì owó oṣù kú tí wọ́n béèrè ní ìsẹ́ǹkì bọ̀dí 5,000 jẹ́ ọdún ìsìnkọ́ ọmọ wá 5,000 tó kú sí padà <laughs> lọ ẹ̀kọ́ ya ipé bàbá èdè ẹ̀sọ́ onílà àkèjì ló kọ̀ àkèjì máa kó ọkọ̀ mùsùlùmí ó dákò máa sọ bí abrazaki ló kọ̀ rẹ̀ ẹ́ abrazaki sí abrazaki lè máa lọ lè yẹ̀mí o sọ́bàtẹ̀ ìkó ní ràtàkì ràtàkì náà lọ́wọ́ wọ́n ni abrazaki ní ah, à ọ̀gbọ́dọ̀ jẹ́ àbùdó ilẹ̀ yẹ̀mí o abrazaki ara ọ̀ ọgbọ̀n ọgbẹ́ à ó kọ̀ mi ní Suleiman Mario ó kọ̀ mi ní Sule Sule ni máa ń lọlé yẹ̀ níwò Suleiman lè fẹ́ kí ọlọ́run ní gbésùlà mọ́nà ọgbọ̀n láìláì ọlọ́run ọba ní wà tó rọ́bà káìdá nà sí máa rẹ̀ tí ọlọ́wọ̀n bá ìtàn bá gbàgbà máa rẹ̀ tí àti ìdìbò ìṣàlá ọwọ́ tí mo mà wọ́n máa sọ láì وقل عسى أن يهديني ربي أقرب من هذا رشدا kọmọ wá sọ báyìí pé àṣà àyàjíyà ní rọ́bí ó ṣeéṣe tọ́bá wọ lọ́wọ́ ọba ní ọ̀pọ̀dọ̀ màní tọ́bá wọ ọlọ́run kó fi ọ̀nà mọ̀ mí àṣà àyàjíyà ní tẹ́bá wọ àyàjíyà ní sí lẹ́ndì yí àti ẹ̀tìjákòó a ń yá síríà ní ilẹ̀ ilé bí kùránì lé máa ń ṣe ní olóye lọ̀rọ̀ lè yẹ lè oníkéwò tùmọ̀ pé wọ́n ti jáyà kó ní nítorí mọ́sùlùmí kùránì mọ́sùlùmí kùránì bí wọ́n ti kọ́ àrùn kùránì tàbátẹ́ ẹ̀kọ́ ọlọ́rọ̀ gẹ́gẹ́ lọ́dọ̀ tí wà ṣùgbọ́n nínú Al-Qur'an ya qawm ìtumọ̀ rẹ̀ ni ya qawmi ya Rabb ìtumọ̀ rẹ̀ ni ya Rabbi ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n nínú èdè lábá wọ́n yọ yá ẹ̀kọ́ bẹ́ wọ́n náà gbọ́dọ̀ sí làákàyè títí gbogbo لأقرب من هذا رشد إلي بعصما إتصني إتصني هو إتصني أقول بوتين بس كما سطي إن شاء الله نعم ولا بجوفي كمدين ثلاث مئة سنين والزاد ọlọ́wọ́ bá ní wọ̀ lábì tó fi káàfì ìmọ̀lọ́wọ́ á dé lódìdì wípé àwọn àbòlẹ̀ káàfì ọlọ́wọ́ bọ̀ tẹ̀sẹ̀lẹ́ máa sọ nípa wọn mọ́ wọ̀ lábì tó àwọn òwe ni ai wọ̀ lábì tà àbòlẹ̀ káàfì wọ́n lò sí káàfì yìí nínú kòtò wọn a jẹ́ pé òtò tí è ṣe fi wọn sáájú tẹ́lẹ̀ ọwọ́ pé wọ́n lọ lobẹ̀ láàrin alẹ́ sàárọ̀ ó di kí ni ó di tí wọ́n ibi tẹ́lẹ̀ kẹsàn bá lò sáájú rí bí wọ́n bá ẹ̀ ṣe ó di kí ni ó di ti ẹ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn làwọn nílẹ̀ báyìí àwọn làwọn nílẹ̀ báyìí tọ́láwọn ọba nílẹ̀ ṣùgbọ́n kó lórí ó dé kí ni wọ́n ti bẹ̀ wọ́n roko ni wọ́n bí ń pè ní títí wọn gbogbo àwọn ẹni tí bàbá bá wọn roko lọ́jọ́ kìíní àná àwọn òrílẹ̀ tọ́ka sí níbẹ̀ kò sí ẹni kẹ̀kẹ́ tó nílẹ̀ tàwọn bá jẹ́ nìkan tó di alágídí tí agídí rẹ̀ nítumọ̀ tọrọ inú igbó tó jí ibi ẹ̀bà òrùkọ̀ ẹ̀bà tẹ̀lá ìdájọ́ sí katakata

àwọn ọlẹ̀ yẹn ẹni ọba kọ́kọ́ débẹ̀ láàmà sọ pé ó di bíbẹ̀ kò tó lúwa nílẹ̀ gbogbo àwọn tó lọ bá wọn làwọn nílẹ̀ wọ́n ní ìjà lọ́wọ́ wípé bàbá bàbá bàbá wa kẹta lóòrò kó débì láti bí ìdébì òkè odò bẹ́ẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ ọwọ́ ẹni wọ́n ní wọ́n lọ béèrè òun náà ní ìdílé kẹ́kẹ́ o ẹni ẹni ọ̀dọ̀ béèrè àwọn tó dájú ẹ̀rọ àìbá ọmọ bàbá àwọn kẹ́ lè wà ilẹ̀ kẹ́kẹ́ ń bẹ̀rù gidi kẹ́kẹ́ wọ́n lè lọ́sọ pé ta lóní ẹsọ pa wá ní ogun wọ́n ti sáré fún bàbá ní 5,000 10,000 òun ní ọmọ àrísí bá wọn nígbọ̀ wá jà fún ilẹ̀ làwọn tó àwọn oláwà lọ àti ilé lè lọ́wọ́ ó ti já pé mẹ́ta ẹ̀hẹ́n tí ó ní olè lóde lọ́tùlà àtògbè ẹgbẹ́ ìdá àwọn wọ́n ti lọ dá tí wọ́n ó di gbẹ́gbẹ́ lọ́jọ́ kẹrin ẹ̀yìn sì ilẹ̀ àwọn bàbá yóò ilẹ̀ àwọn bàbá bàbá kìlíkà tó ó wí bẹ́ẹ̀ àwọn òbẹ́bẹ́ agbáńtà bá dé ní èyí ó lè sọ àwọn náà sọ bẹ́ẹ̀ ah, àwọn ni ẹmá dé bẹ́ẹ̀ wọ́n bá bí 2 plus 2 yọba bàrà ní fọ́n àwọn àbòsí táwọn níbi jẹun táwọn níbi jẹun lórílẹ̀ ẹlòmí ọ̀rá mútó bàbà mútó bàbà tọ́rẹ́ rẹ̀ tọ́rẹ́ nìtùmọ̀ àlàáfíà ọlọ́run bá ló péye járe tí ọ̀nà ní mú tó ní onímú tó tẹ̀tẹ̀rẹ́ tẹ bá bẹ́rẹ̀ rìdè ó rí lọ ìtagbà rẹ̀ ọ̀báká wọ́n ní ògbó jáde lápò àsìkò tó bá fi fẹ́wó tí ọ̀bá sí yẹn wájú ọ́fẹ́ fẹ̀fẹ̀fẹ̀ tó wọ́n ló ní حتى لا ندري ìwọ̀n tó tún dáadé mú tó lọ lọ́wọ́ láti kò sí ohun tó ọba ń fẹ́ láti fẹ́ náà tọ́lọ́wọ́ mú òní sí tí wọ́n bá ní pé mú tó tọ́ fẹ́ láti fẹ́ náà ní kàtàkàtà kàtàkàtà ló wọ̀ wọ́n bọ̀ pé kàtàkàtà wá ṣùgbọ́n kàtàkàtà yẹn wọ́n tó wá rí pé ah kàtàkàtà ilé tó wá ó tún dúwó ilé ìtún mú ọmọ láti náà wọ́n gbé wọn ní ẹ̀gbọ́n bá àbá mi àwọn àfáà ní pé tíyẹ̀ bá sọ láti náà ọkẹ̀ rẹ̀ pé màálù tí màálù ọkẹ̀ màálù wájú kò sí ohun tó rọ tọ́bẹ̀ pé náà ní ọ̀rẹ́ wọn mú tó ń táyà tí ọmọ wa rìn lẹ́ẹ̀lẹ́ ah, mútò tí ó máa fò lórí òfurufú mútò sí wọ́n bú bàbá ọmọ gbogbo orí tí bá ilé ìjọba ti rìn lórí àwọn olùdájẹ́kù nípa àwọn tẹ́lá ti bá àwọn mọ́tò kẹjá ní o ní kò fi bí ẹyẹ ní o tọrọ àrí ní gẹ́gẹ́ lálùtẹ́lẹ̀ orí orí àwọn ilé pé ọgbádùbàjẹ́ kò ní ibi bá yálé pórékó

ọ̀kẹ́ ìjà kìíní yọ ọ̀pọ̀ kìíní yọ ọ̀pọ̀ ìjà wa àwọn omi nígbọ̀n kìíní rọ ohun olókún mi bẹ̀ pé wà láti bá sí rẹ̀ máa jẹ lẹ́nu láti

ní 1998 bàbá yọ̀rá lè lè wọ́ àwọn mọ́tò láńlá táwọn rí ní ilé àwùjọ ìwá ní táwọn olówó kéékèèké tí wọ́n rà gbàjẹ́ bá rí ọdún tí wọ́n rà ọmọ àgbọ́ 2013 ìdá àyà olówó tó náà fún tó 2013 ìjọ tó rán náà dárí ti pẹ́ẹ̀ ìbẹ̀ làwọn tó máa dọ̀rọ̀ pé ọ̀pẹ́ mọ́tò babalágbájá 2003 ni wọ́n ti lọ́wọ́ ìwọ̀n náà bá ìgbé 2003 20 years to this time ah, ah. tábà ń lójú bá tún tó 2014 2015 ẹ̀ẹ̀bà ìmọ̀gbó mọ́tò láì bóyí sí ìrìn ìyẹn lójú ẹjọ́ bá fẹ́ lọ mọ́tò 2014 nínú olùtawà ah, olówó yìí kódà kan jùmọ̀ ní kódà owó rẹ̀ òsì ń kọ̀ rẹ̀ ìyàwó wọn mọ̀ kó lówó tọ́rọ àwọn mọ́tò táyà tí wọ́n bá ti 2006 2005 ni wọ́n tí ọlọ́run ọba wọ́n sọ pé ọ̀lábì tó fi káàpì ìrìtàtí lọ́nà nínú kòtò wọn ọlọ́run bá jáde àjàpè ọ́sà títí ní kòtò káàpì ó fi lọ sí sí ọ̀dà àwọn méjì yẹn pẹ̀lájà ó ti bí i kálépa wọn ni wọ́n ni wọ̀lábì sí káàkì wọ́n lò nínú kòtò wọn tàlátà ní àti ìsìnìn ó jíjí 300 years wọ̀dájú tí sí àá ó lé ọdún mẹ́ta ó lékún ní ọdún mẹ́ta àwọn òdàmá alìmọ̀ àṣẹ́rí ìlànà olùmọ̀ èrò àwọn àpá sọ̀tọ̀sọ̀tọ̀ àwọn wá sàlàyé pé nínú ìwé yúdíwù a bá ń bẹ̀ pé àwọn ìjọ àbìlẹ̀ káà tí yóò tẹ́jẹ̀ sí ni wọ́n lò àwa ni kòránì sọ pé wọ́n lo 209 èyí wo ní náà méjèèjì nínú ìwé àwọn romani àwọn sọ pé 300 years ni kòránì pé ní 309 èwo ní ń sòótọ́ ilé ìlọ́pàá òṣèlú kan àpá ọkụ sọ́nà mẹ́ta àwọn ọ̀fẹ́ ní pẹ́kùnrin àdẹ̀ ní ìṣòro 309 àwọn ọ̀gá sọ pé rárá ọlọ́run pè pé wá bẹ́ẹ̀ tí yàn dẹ́ yẹ̀ sí gẹ́gẹ́ bóyá ó sì pàpọ̀ wọ́n ti ń dà wọ́n láàrín tó lọ a bá fi òǹkà tí yàn dẹ́ yẹ̀ a torí every century ní ti oṣù tí tí tí o wòye yọ́ máa ṣe lè dé one old year ìṣùgbà ìmọ̀ kẹta ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba òfin oòrùn òfin ka ọjọ́ ilé ayé òṣùgbà ọlọ́run bá fi ń kà òṣùgbà ní fi ń kà fún gbọ́ àwọn ẹgbẹ́ ọlọ́run ọ̀dàrú ló jẹ́ pé rọmọdán rọmọdán náà máa jẹ́ oṣù tó rí ọgbọ́ sí ní ti òòrùn alálàlálá àsìkò ájínlẹ̀ láwọn àti ájíwa oṣù tó rí ọgbọ́ sí ní ti òòrùn alálàlálá kò ní yípo láíláí àsìkò rọmọdán rọmọdán náà ló jẹ́ pé wọ́n lẹ́ni ó bèèrè thirty something years láyé ẹjẹ́ ìfẹ́ ní forty years títí tí ń gbá ẹ̀wọ̀ láti bí ọmọ ọdún méje gbogbo ọdún iná ìlú ti gbà wọ̀ yípo yíká sọ wípé thirty years nítorí ó ti dédé thirty three years long tó sùpá thirty years nítorí. ó ti dèdè three years long tòṣùpá pẹ̀lú ìgbàgbọ́ yín báyìí gbogbo ògbà yóò tí òògùn bá wá ń ka hundred years òṣùpá ọmọ one oh three one oh three years ìyẹn ló jẹ́ pé lọ́dọọdún tí ọba dín ní ọjọ́ mẹ́sàn yóò dín ní mẹ́wàá àbí three sixty two thousand. ìtòsò oúnjẹ ìtura oúnjẹ 355 days or 354 days or 356 days láàrin ìtọ́jú ló fi jẹ́ pé tọ́ ọ̀bá mọ̀ bẹ̀rẹ̀ on the 13th lágbàwẹ́ ìdúntà on the 13th nígbà òjì èsù agbàwẹ̀ ní ọ̀dí 2 àdé òpá mú ní 2 or 3 2 or 3 agbàwẹ̀ lọ́dí 3 bọ́dí 2 ọdún nǹkan agbàwẹ̀ lọ́dí 23 ní báwẹ̀ bẹ̀rẹ̀ ní 23 tó máa sílé ìsíbámbọ̀ òun ọmọ abọ́ sí

ní ẹ̀nà máa jẹ́ inú kọ máa jí lọ́jọ́ mẹ́wàá àbájọ́ mọ́kànlá àbájọ́ mẹ́sàn bí ó ti bá wá dídì ẹ lọ́dọọdún yá wá pè lọ́jọ́ mẹ́wàá ní wọ́n ń jí lọ́jọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá yóò ti lè dé kí ni o tó ti lè dé oṣù ká lọ́nà ẹ̀táàtì yóò ti lè dé oṣù mélòó oṣù mẹ́wàá lọ́nà ẹ̀táàtì sí sí yẹ ọdún kẹfẹ́ kí kí mọ̀ sí bẹ́ẹ̀ ní pé ọlọ́run ọba fẹ́ bí ọjọ́ pé gbogbo ìgbà ti bẹ láàrin ọdún láyé ọlọ́run fẹ́ rẹ̀ igbó òjò

gbàtà bẹ̀rẹ̀ yọ ọdún mẹ́fà sísè inú òun lálàálà màgbà ọdún mẹ́fà mẹ́fà ọdún mẹ́rin sísè inú oṣù kéde kẹ̀kẹ́ láti máa gbà ẹ̀ gbàtà bẹ̀rẹ̀ ọdún mẹ́rin sí máa ń fi láti máa gbà inú oṣù kéde ọdún mẹ́jọ mẹ́wàá sísè láti máa gbà inú oṣù kejìlá oṣù kọkẹlá láti máa gbà ẹ̀ gbà ẹ̀ lẹ́yìn ká ẹ̀sí gbà á lọ lẹ́yìn náà ẹ̀bẹ́ tẹ́lẹ̀ rẹ̀ fún gbogbo ẹni tọ́bá ìṣe tayọ ọkọ̀ sí gbé tó bá ti tó wájà àwọn bàbá ilé gbóló yà àwọn tó ti mú ẹlẹ́ẹ̀kẹta tẹ́lẹ̀ ẹ̀fẹ́ wọ́n ti mẹ́lẹ̀ wọ́n ti mẹ́lẹ̀ kẹta báyìí so kọ́lọ̀ ọ̀rọ̀ wà lẹ́kẹ̀ẹ́ láti ṣe dáadáa fún wọ́n lo 309 nínú òkòtò yẹn léyìn táwọn lérò pé àálẹ́ sáàárọ̀ làwọn lò ó tẹ̀ wá pẹ̀lú bóyá alẹ́ àárọ̀ ọjọ́ kejì òyì àwọn òjì ojú wá di àárọ̀ ọjọ́ kẹta máwọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ti lo ohun tó tó tírí òun náà ọlọ́run bá tàbí ìgbà dédé ṣe lẹ́ o lásìkò ìgbà náà àwọn ọ̀kẹ́ ń jà níyẹn kù tí wọ́n bá gbé wa dìde lẹ́ẹ̀bà ń sọ láti ṣé wọ́n gbé wa dìde fún bọ́ọ̀dì ìyẹn ẹ̀mí wa àtara wa abẹ́mi lásán ọlọ́run wa bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé tẹ̀mí taratara tẹ̀mí bẹ̀rẹ̀ náà láti ibi ẹgbẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sọ́ọ̀tì kọ́kọ́rọ́ 100 years ló owó tó yìí ṣùgbọ́n tó wù ní ọ̀rọ̀ rẹ̀ ní pé a náà yóò ṣe ààrẹ lọ́wọ́ láti mọ́ ìgbà òtù kúsá ọkọjá a ti lọ láàárọ̀ ló àwọn orí pé ti dá o táwọn ilé ìtìwọ́n ọlọ́run lè tàwọn ìpínlẹ̀ ìgbàwọ̀n ti kúta kàmá tàwọn lọ́wọ́ ní àtà ọlọ́run bá wá àwọn náà ní àtà àmì 100 tó mọ̀ láàtà lẹ́gbàdọ́ ọlọ́wọ́ ìgbà wo ló ti lò ó ní pé làbísù ìyàwó máa ń àwọ̀bá ìyàwó fún tó wù lẹ́wìn lò mo lo ọjọ́ kan àti àpàkẹ́ nínú ọjọ́ wọ́n ní pé bá làbísù tàbí àtàhàmì níbi yóò ti lo 100 years fáwọndọ̀ ilà àtàhà nìkàwọ̀sọ̀rọ̀ nìkà láti ẹ̀kọ́ sàmúlà ìwọlé ẹ̀wọ̀ oúnjẹ rẹ̀ ìwọ̀n tó jẹun tó mú ó tún gbóná síbẹ̀ wọ́n ń dorí láti bá wá wọ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ ó ti dégbò ẹ̀sìn jẹ́ra ó ti jẹ́ra níbi wọ́n ń dorí láti bá ọya máa wá wọ ẹ̀kọ́ ẹ̀ báyìí kí ìsànà ṣíṣù hàn bóò láti ń kójọ láti ń kójọ láti ń kójọ láti ń kójọ súnmọ́ na sún àlàmà bóò láti bẹ́ẹ̀rẹ̀ bò wọ́n náà máa wò nígbà tó ń ní orí ìjọba ìrìn àá àjàm èmi gẹ́ wá máa màdájú pé annalọ́hàlà ilé ṣe é alágbára lọ́wọ́n bá lọ́gbọ́gbọ́ alágbára lọ́nà ọba lórí gbogbo kó tún lè rí dáadáa ọlọ́run bá tún gbé tẹ̀rẹ̀ eh, Ibrahim wà láyà tẹ̀lẹ̀ pé nígbà Ibrahim náà sọ pé ọbí àrìn ní ké pàtó ní ìmọ̀ ẹ̀lẹ́ ọlọ́run mọ fẹ́ mọ bóòló ti jí òkú ọlọ́run bá ní pé àwàlẹ̀ tó ní ẹ̀rẹ́ Ibrahim ah bàbá ìgbàgbọ́ àwàlẹ̀ tó ní tó wò bìlú pẹ̀lú ìtẹ́lẹ̀ ó ní pé gbàdá mo bìlú pẹ̀lú ṣùgbọ́n ọmọ tó yẹ ṣe bẹ́ẹ̀ ni pé ìlò tó máa ní ìrìnà ìpàdé kí n lè bẹ́ẹ̀ wọ kí n lè bá wa very very sure kó má máa jẹ́ pé doubt lọ́nà tọ́bá jẹ́ àmú wa lára lọ́wọ́ ẹyẹ mẹ́rin àwọn ẹyẹ mẹ́rin wá nìí gún wọn pọ̀ lógúnlógún sọ̀wọ́n di lógúnlógún ọya wa lọ ọ̀fẹ́ wọn lọ fẹ́lẹ́ ìtorí òkè fẹ́lẹ́ ìtorí òkè fẹ́lẹ́ ìtorí òkè fẹ́ wọn fẹ́ káàkiri tó nà ọya wa pè àwọn ayé kó àdàbà o òwí o ìbú o <laughs> tó nà ìnàkà tààyà òní òní òní dàmú rárá wọ́n wọ́n fò ààbọ̀ ráyì fáàlà wọn nà lọ́wọ́ àbíyèsù ìwọ̀n ní wà padà pé ọlọ́run ọba alágbára rẹ̀ ọba ọ̀jọ̀kan sí àwọn àyà yẹn ni àwọn àyà tó ṣe pé tí yẹn bá ti ń ka pẹ̀lú ìgbàgbọ́ ọ̀gbìn tàjà bóyì ní ẹ̀lọ́wọ́ ara ẹni kẹ́ tó ṣe pé ní wọ́n ń so oòrùn jọ ń pè ní oògùn ká oògùn kàńkà abẹ́nu gbọ̀ngbọ̀n lóòrè fún mi ní ìlẹ́gbẹ́jì àti ìlẹ́gbẹ́ta pé ní ọgbọ̀n kẹfẹ́ yí dárù oògùn kàńkà kẹfẹ́ 2002 2002 nínú àwọn tó lóókọ́ ẹni tí ń gbé eégún táwọn tí ẹ̀ bá débẹ̀ báyìí fún oníṣẹ̀ṣẹ̀ ní fọdún mọ̀ pé abàmì ó sì léwu yọ máa mí àdámọ̀ ẹ̀ fún yẹn ìgbà náà ti rí súnú ìgbà náà àà ah! àjẹsúnẹ̀wò látùkù táwọn yìí ti ọ̀ ògbó bíbí rẹ̀ tó kẹ́kẹ́ lóòtẹ́ a ma bá sọ ibi tínú máa ń bí wa dé tó ọwọ́ padà gba ẹ̀kú dáwé kẹ́míkà dáadáa àjá kẹ́míkà àwọn àrètí sọ pé àwọn nígbà ní ìdẹ́gbé pé àwọn ọlọ́dún mẹ́ máa rí kọ́dọ̀ àwọn ẹ̀kọ́ lọ ìgbà tó tó ti tó tọ́ <laughs> ojú ọmọ tí lè gún táwọn ìdìbò kò lè wọ òtó bẹ́ẹ̀ ọwá lọ dá aṣọ mi aṣọ gbàjáwé ọlọ́ọ̀dá ọwá gbéhùn lọ́wọ́ ẹ̀ tó fi ń bẹ nílẹ̀ tó sá lọ àwọn náà gbọ́dọ̀ yóò tó wà lábàáhùn kẹ́míkà ọ̀rin àríjẹ̀nú bí burúkú àwọn òun ẹ̀rẹ́lẹ́lẹ́ gbogbo tó ní pè lọ ní pé gbàgbàrí wọn ọ̀dá ọlọ́mọ gbà kí láwọn àti lọ́gbà àgbè náà ní àbọ̀rọ̀ yóò ti wà wọ́n gbé lọ́wọ́ òjò tó wá rọ̀ lọ́dún náà òjò tó fi ẹmọ́ ọlọ́wọ́ inú wá wà lóbi à wọ́n délé ń gbọ́dọ̀ sí láti fún abẹ́rẹ́ sí fara ní wọ́n já bútẹ́ bútẹ́ <laughs> iṣẹ́ wa dáhùn <laughs> iná ilé fi máa ń sọ lórí mẹ́bà ìrọ̀nà ìtara náà gbogbo àwọn ìjẹ bá lẹ́kù lórí àjàrí wà gbogbo bá tí gbogbo owó ti lóko ọwọ́ kẹ́míkà tó gbádùn wẹ́bọ̀ ní jọgbọ̀n tẹ́jú láti wákàtí kan abẹ́ ìdébẹ̀ báyìí òwúlò ọkẹ̀ mú tọ́sílàìtì lọ́bẹ̀ lọ́wọ́ ìwọ́ni oyin gbogbo kó mẹ́jẹ̀ torí fáwọn ilé wọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wàhálà sí làwọn ti ní ẹ̀ lájà wàhálà ni wọn tí wọn bá tí wọn bá tí wọn bá fún wọn ní ẹ̀rọ wọn wọ́n lè má jẹ́ káwọn ará ilé ní oṣù tí wọ́n fi sínú ẹnu ilé gbọ́dọ̀ wá jẹ́ mùsùlùmí tó tún kí nínú ilé àwọn ẹ̀kọ́ wọ́n ní àbáyọ̀ ìgbẹ́kọ́yé ah, ah, mi ni mo ọlọ́run sọ ọlọ́run ní ó lè lọ́wọ́ àálàmù bí máa lábẹ́ fún náà Ọlọ́run ọba ní eré ànẹ́bì sọ fún wọn, àwọ ọlọ́run ọba la mọ àkókò tí wọ́n lò ní ìtẹ̀ẹ̀kẹ́ náà lè ohun. Lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti sọ ọ́nà, ìbùsọ̀rọ̀ nǹkan wọn, ọlọ́run wá ní pé kó lè rí ànẹ́bì sọ fún wọn wípé àwọ ọlọ́wọ̀n ọba lámọ́ yóò ń ká wọn ọ̀sẹ́ ni ó mọ̀ wọ́n kúlùkọ́ bí àlàmù ìlú jáde mọ́ yà lámù ìlà bẹ́ẹ̀ wá lè wáyé lẹ́yìn pàtó náà bá ti sọ iye ọdún tí wọ́n lò náà bá ti wá ní pé kó rí ànẹ́bì sọmọ pé ọlọ́wù àdàmù ìmọ̀ ọ̀lẹ́bì ọlọ́wù àdàmù ìmọ̀ ọ̀lẹ́bì ọlọ́run bá lọ mọ iye àkókò tí wọ́n lò ní kí mọ̀ọ́lá fẹ́ jẹ́ kálọ̀mẹ̀ tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wípé tí obìnrin bá rí kírí ọ̀dẹ̀ láàgbò márùn-ún àbọ̀ tí tó bá parí kírí ọ̀dẹ̀ yẹn ṣé yóò kí wọ́n á sí ìjọ yẹn tí ó sì yóò kìrùn gbúrò àti aṣù àyà tí tó bá dé kí ma aṣù lórí tẹ́lẹ̀ aṣù nìkan tí ò kí kí jọ yìí ọjọ́ òkú lọ́jọ́ ní òkè òkú bẹ́ẹ̀ náà wá ní tí píríọ̀dù yẹn bá já níbi irú àkókò yóò kí mú ìjọ lórí ọjọ́ òní àti aṣù fún sọ ọwà ààrẹ ìfún mo wí má jẹ́ sọ pé mo ṣúọ̀ ọlọ́run ọba ìṣẹ́ rẹ̀ nìkan lọ́mọ ìyẹn àwọn ọ̀sàdé máa ń wí kájẹ́ ní gbàgbé láàrin ọbẹ̀ ṣùgbọ́n bàbá lẹ́dí òṣèlú àti tiwa máa ń pọ̀ lọ́ọ̀rù ọlọ́run bá nìkan lọ́mọ ẹ̀kọ́ yẹn lọ́lọ́run bá ń kọ́ wa ní lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti sóòfà lẹ́bí kan tí sì ń retí bá lẹ́bí ọ̀sọ́ ọlọ́run wa ti kọ́ lẹ́kùnrin kó ọwọ́ àtọ́mọ́ ìpé ọlọ́wọ́ àlámú àlèmà àdàbí ọlọ́run ọba lọ́mọ yìí àkókò tí wọ́n lò yẹn kó tó bá ti sọ fún wọn dá ah, ah, wọ́n lo kí lóòna lẹ́yìn náà kọ̀ wá sọ pé lọ́wọ́ àdámú bí màdàbí ọlọ́run ọba lọ́mọ yìí àkókò tí wọ́n lò làwọn wẹ́ ló sàmà wá sọ torí pé òun tó pamọ́ ọmọ sẹ́mi àtìlẹ̀ òun ló dé o kì í sàwárọ̀ absolutely tọ́bá fẹ́ lókè yìí orí ilé wà á ìwọ́ kẹrí kó ṣùgbọ́ á ti ṣe di ìrẹ́ ànẹ́bí orí ìfẹ̀yìn wà á ti mẹ́ kó ṣùgbọ́ máa làwọn mẹ́dó nìlé ní wà ní jẹ́ kò sí fún wọn lẹ́yìn ọlọ́run ẹni tí ó sì jẹ́ ọ̀rẹ́ ààyè láyé ṣíríkù bí omi yìí àhàdì ọ̀sẹ́ni tí ó bọ̀ lọ́wọ́ ọba kẹgbẹ́ níbi ìdájọ́ kóòtù ọlọ́ọ̀bá pé ní kílí ó náà ń yẹ gbogbo ọdún ní ìtọ́bá mú wá ẹ̀yìn àpẹẹrẹ wọ̀ láyé ṣíríkù bí ọ̀sẹ́ni kẹgbẹ́ níbi ìdájọ́ rẹ̀ wọ́n ti mọ̀ ó rí ilé kẹ́lẹ̀ kìtàbí ọ̀pẹ̀ Ọlọ́run bá ní wọ́sùlú máa ó lé ilẹ̀ ìkà ní kìtàbí rọ́gbík ilé ànẹ́bí wọ́tù látara tìláwà ká ké ké fún wọn máa kó yíya ilẹ̀ yíká iṣẹ́ ẹyọ tí wọ́n wá gbé wá bá ọ ní kìtàrí ọ̀rọ̀ bíkà nínú tí ọlọ́wọ́n ọba rẹ ká fún àwọn ọ̀rẹ́ ìṣíbẹ̀ láàmù bá dí lálẹ̀ kẹlìmáàtì ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ò lè yípo láíláí ọ̀lá ń tẹ́jú mọ̀lẹ̀gbáhàdá kò sì sí ẹni kẹta lẹ́yìn ọlọ́run tí wọ́n lè lọ sábá mọ́lẹ̀já tí wọ́n sẹ̀rí lọ dé bá kò sí lẹ́yìn ọlọ́run pẹ́lẹ̀ kẹwàá ń bẹ lórí ayé tó ní àà mo ti sádọ́dọ̀ ẹlòmíì tó tó tóótọ̀ wọn ò ní sí lábẹ́rẹ́ òmìnir sẹ́mẹ̀ yìí mọ́ kó sí tóótọ̀ wọn ní kó wọn ò ní rìn lórílẹ̀ yìí mọ́ kó sí pẹ̀lá ń tẹ́jì dáadé yóò lè hé mọ̀lì jáde ọ̀sẹ́ ni ó lè sàfọ́lọ́ wọn bá lẹ́yìn kọ́ta lọ́dọ̀ rẹ̀ padà kó sí gbogbo ẹni tí èbá tó ti ní kó ṣáyà èmi ó sì sọ fún yín pé èmi ò ní bọ́lá ọba yìí nìtẹ́ ẹ̀ máa fi rẹ̀ rí gbólóhùn tó ń sọ lẹ́nu ẹgbẹ́

pẹ̀lú ọ̀lọ́lọ́gbà dé ìlú áfíìsì ní ọ̀rẹ́ ìgbọ́gbà tó jẹ́ àmà síwájú ọlọ́nibẹ̀rẹ̀ súnmẹ̀ àwọn àti ìwọ̀lẹ̀ ìyẹn ló jẹ́ pọ́lọ̀ ọ̀rùn káṣẹ̀ fọ́ọ̀mọ̀ káṣẹ̀ kọ́ ọ̀rẹ́ ń gbọ́lọ́wà wà ní ìyá ìrìnà ọmọ bẹ́lá tí ó ní ìlú ọgbẹ́ àpapọ̀ pẹ̀lú ẹlógún wà ìlú ọ̀nà torí pé sí mẹ́nà òun ṣùgbọ́n wá gbé kónù àti bọ́bà jáàmù sọ̀rọ̀

ṣùgbọ́n ló tẹ̀yí bí ah, ẹ̀mà gbọ́nà ní ìmà tó tẹ̀sí ló ti lè rọrùn kọ́dà kó ti débi kó fún kó ti àtàlà máa lè kọ́ ọ̀rọ̀ tó lọ àkọjá jẹ́jẹ́ kí bẹ̀rẹ̀ wò torí pé tẹ̀sí ló ti lè rọrùn òun ló le jù nínú àwọn orúkúnù àríkánà sọ̀rọ̀ òun ló le jù àwọn orúkúnù yòókù rákàkà ni wọ́n máa ń bàjẹ́ rákà yẹn ni wọ́n bàjẹ́ ṣùgbọ́n tẹ̀sí ló ti lè rọrùn gbogbo òun lòun wọ́n bàjẹ́

ẹlẹ́sẹ̀ ni ọ́ kọ́dà èyí tó wà ẹlẹ́sẹ̀ ńlá ó ti ẹwà lọ́dọ̀ ara ṣùgbọ́n ọgbà ìwọ̀n abágbàgbé lórí ìdájọ́ mẹ́ta ṣé òun ta yẹn tó lórí káàkà tọ́ba lọ́wọ́ gbogbo òun tí ọ̀rẹ́ yẹn nínú àwọn ọ̀rẹ́ yẹn òun láti orí balẹ̀ kátó sálámà tàbá ṣe é iye tẹ́ kásẹ̀ lọ àáforí balẹ̀ lẹ́yìn bàbá sálámà tí ó sún nínú ọ̀run ni a ní ṣe tẹ̀tẹ̀ òṣùbà mú wá jẹ́ lára sún nínú ọ̀run ìwà ní ìkọ́ ọmọ wa lára sún nínú ọ̀run ìrìn kákáwọ́ sáyà ìgbáyà bẹ̀rẹ̀ lára súnúnù òun ní ká ṣe hamdan kẹsẹ̀ rẹ̀ ìtọ́jú bàtà bàbá kàfí lọ́gbìn bàbá kàfí alẹ́ sí ilé súnúnù lára súnúnù òun ní ìjókòó tá a máa ń jókòó díẹ̀ kó tó lè bá dìde rákẹ́lẹ́ kejì súnúnù lára súnúnù òun

ó ní kò rí báyìí torí ṣojú náà nù ní kò kà sóra lẹ́yìn fàájà ṣọ́ọ̀tù fàájà orí gbòòrò ṣùgbọ́n mo gbọ́dọ̀ pé ọ̀rẹ́ yẹn ni wọ́n ọlọ́wọ́ ọkùnrin ọ̀rẹ́ yẹn ni ojú rúkú ọlọ́wọ́ ọkùnrin ọ̀rẹ́ yẹn ni gbọ́dọ̀ tó ojú rúkú ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn ni sẹ́ni ọlọ́wọ́ ọ̀rẹ́ yẹn ni اللهم ربنا ولك الحمد أمين lọ́rọ̀ tó kọ̀ yẹ tí máa ń gbé àlámọ̀ ìbáná wà lákàtà tí máa ń gbé ogun àbáyé tí bá dáhùn ní kọ̀ọ̀rọ̀ rẹ̀ oníwù lèmọ́mù onísọ yọ́ máa rí pé àwọn dàdá ní kí wọ́n sọ pé ọ̀tọ̀nà àwọn alákàlẹ̀ wọ́n ní wọ̀n máa mọ́tọ̀ wọ́n máa mú ní ọ̀sọ̀rọ̀ ìbáná wà lákàtà ọ̀rẹ́ ẹ̀yẹn ó tọba ti wá gbàgbé àwọn gbólógún yẹn òun ló kò rí bàjẹ́ lẹ́ẹ̀mejì tí wọ́n mú tó sọ́nà náà orígun irun òun ni mú tó ṣe tààrí ọlọ́ọ̀fẹ́ àrí ọkọ̀ ojú orígun kan nígbà ọ̀yá òkú orígun nígbà ọ̀yá òtún ìdèdó orígun nígbà ọ̀yá òtún lọ́sùn orígun nígbà ọ̀yá òjókòó orígun ètè ìgbé kẹjìlẹ̀ láka yẹn ti ti wé ẹlòmíì tọ́ra gbórí só yóò ti lọ borí yóò ti ti dùdù padà àìjókòó yẹ oríwo kẹ́ni láka yẹn ló ti wọ́n máa lọ bẹ́ẹ̀ gbogbo ohun rẹ̀ tí ń eré pàdé nù nígbà tí láka yẹn gbogbo láka bá ń bàjẹ́ ń bàjẹ́ lọ́gbọ̀n tó wọ́n ti rẹ̀ ní ó ti ara ó jókòó ìjókòó yẹn láàrin tàbí àtẹ́yìnì ó rí bò ní ẹ̀lákìdà sára mẹ́sì láyà ẹ̀lákìdà sára mùsùlùmí láyà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkí wọn lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sára ẹgbẹ́ àdúgbò ìjọ́jọ́ sọ́nà kan ní ọdún sọ́nà kan